afọ́wà tó ti wà ní ìkàlẹ̀ ní ìrọ̀lẹ́ ìpẹ̀lú ògùtọ́lọ́hun tí wọ́n mọ̀ bá ní yànnàná so ta bá wà àsìkò tá a wà yìí àsìkò ọjọ́ mẹ́wàá tí ẹ̀sìn pàtàkì ó dá mi lójú pé n tí àwọn afáwà tí wọ́n fẹ́ fi ṣe wá láǹfààní náà nìyẹn àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa bákan náà kí ó má ṣe lè ní àṣemọ̀ fún wọn àti ẹnìkọ̀ọ̀kan wa náà la hawla wala ilà bíláhì làálì làálì a kí àwọn àfáwà náà tí wọ́n tún kọ́wọ́ rìn pẹ̀lú àwọn àfáwà al-ustaz habibullah al-qatari àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọlọ̀kọba àdúró ti yíò wajazakumullahu khairan. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أكرمكم الله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقبل الله أتوسع يا مسلم يوم الحمد لله على كل كلا تقرفان النبي صلى الله عليه وسلم أن يبارك على ما جاك يفهم بوا الله بارك لكم كان نبي وبارك لكم لارك àti àwọn arí àti ọ̀sọ̀ hábàrì kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì ní ìjọba àlìkíyàmọ̀ àwọn ń bí ọ lọ́dọ̀ nìkan sí rẹ àti bọ́ sí àwọn ọjọ́ ńlá ni ó tí wọ́n bá dẹ́jà sọ wípé àwọn ọjọ́ yìí àwọn ọjọ́ tó lóore pípọ̀ ni ó sì tún fi ń bá ní sọ̀nà alukur'an wípé ó búra pẹ̀lú àwọn ọjọ́ yìí ọba dẹ́jà tó bá ti fi hàn kankan búra báyìí ń sí ojú wa síbẹ̀ ká lè ìlfàjìrì ni pé wàlìfàjìr wàlà ìyá lè àṣẹ ọba náà ni mo fi àfẹ̀mọ̀jú mo fi búra kọ́dà àwọn òrùjọ́ mẹ́wàá ni mo fi wọ́n búra abúlábìlì abbas lórúkọ mẹ́wàá kò náà ni one to ten dùlẹ̀ síjà tá a ti bẹ̀rẹ̀ láti ìjẹrin tó jẹ́ pé tí òòrùn bá wọ̀ lónìí ọjọ́ mẹ́rin ó ti lọ́nu ẹ̀ tí ó kù ọjọ́ mẹ́fà bákan náà àfáwà abúlábìlì zubair bọ́ọ̀ náà ṣe ṣàlàyé nù àfáwà mujahid bọ́ọ̀ náà ṣe ṣàlàyé nù àníbi sàlásàlám náà wá bá ní sàdàyé rẹ̀ nínú àdífì tí abúlábí àbáṣì dáwà láti ọ̀rọ̀ sàlásàlám àdífì Imam Bukhari gbà wá nínú sọ ìwò wọn bákan Imam Tirmidhi gbà wá nínú súnánà wọn tí ó ń ṣe ọlọ́run sọ wípé ma min ayyamin al-amalu salihu fihinna ahabbu ila Allah min hadhihi al-ayyamin ashr qila ya Rasulallah wala al-jihad fi sabilillah qala wala al-jihad fi sabilillah illa rajulun kharaja bi nafsihi fọ́lẹ̀m yẹ́rìjì mi ìdálẹ́kà bí ṣe àrùsọ fáàmù sọ wípé àwọn ọjọ́ mẹ́wàá kan bẹ àwọn ọjọ́ mẹ́wàá yìí òun náà ni àwọn ọjọ́ tọ́jọ́ wípé kò sì sí olóore tí ìrànfẹ́ rẹ̀ ṣe lọ́jọ́ mi tó yàtọ̀ sọjọ́ mẹ́wàá yìí tọ́lọ̀ wọn wà fún tó ń tí ó fún láàrin ọjọ́ mẹ́wàá yìí ha wọn sọ wọ́n ní kọ́lá kí wọ́n pọ̀ lọ́sọ̀jú ogun ọlọ́run àdúgbò ní kọ́lá àwọn pàṣẹjú ogun ọlọ́run àyàfi ẹni tó bá jẹ́ wípé wọ́n mú kúrò wọ́n gbẹ̀mí rẹ̀ wọ́n gbọmọ rẹ̀ wọ́n gbẹ̀yàwó rẹ̀ kò sí nǹkan fún mọ́ ó fi àlọ́ pàdé ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ nìkan ló lè ju ẹni tí bá yẹn rẹ́pìlà àsìkò ìlọ òun ló sì lè ju ẹni tí bá ń tẹ̀lé ọkùnrin àsìkò ìlọ òun lè ju ẹni bá ń da ìdí pọ̀ lásìkò ìlọ àsìkò wáre àsìkò ìmọ̀ gbin ọba dẹ́dà ní títóbi ní gbogbo ìgbà kálíbà àrójú àánú rẹ̀ ó ní kílẹ̀ rí wa jẹ́mìnà rí sábà bin Umar radiyallahu ta'ala Umar wal hadith àwọn fi muslim ahmed bisnani sahih ó ń sọ ọlọ́ni ẹ̀sìn ما من أيام أعظم عند الله ولا أحب إلى الله العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التعليل والتكبير والتحميد النبي ni àwọn ọjọ́ mẹ́wàá yìí kọ̀sọ̀jọ́ tó mọ̀ tó ó náà láti wáhùn dòṣíjà tàbí bọ́ sínú oṣù kejì lóṣù ojú ọ̀run tó ní ń jẹ́ 4 12 14 47 lọ́wọ́ tàbí bọ́ sí wáhùn rẹ̀ yẹn oṣù ọlọ́ni kò sí ọjọ́ tó tóbi tó àwọn ọjọ́ yìí lọ́dọ̀ bàrẹ́dà ẹ wá pọ̀ lẹ́yìn tí wọ́n máa ṣẹlẹ̀ tí ọlọ́run ẹ máa ṣe láyé lọ́pọ̀ lásìkò yìí ẹ máa ṣe alápọ̀pọ̀ lásìkò yìí ẹ máa ṣe sùmánù lásìkò yìí. àwọn àfà wọn wá ń bá ní ìtù alùpùpù àṣálà ń pẹ̀lú nǹkan tó fi aṣọ rí rẹ̀ a rí wípé àtẹ̀kìdírù ìmọ̀ gbọ́ba adẹ́dà láńkẹ̀ láwọn àsìkò yìí méjì ló pín sí a ní àtẹ̀kìdírù lèmọ̀tòlákù a sì ní àtẹ̀kìdírù alìmọ̀kọ̀yẹ́dù àtẹ̀kìdírù alìmọ̀tòlák yẹ́bùdà من غروب الشمس اليوم الأول من شهر ذي الحجة شهر ذي الحجة ولي تيا تتنو بودو ní 29 dùlùkọ́rà àbí 30 rẹ̀ kákó sí ìjọba pé ìgbẹ̀ láti abá ti wọ dùlùsíjà oní láti bẹ̀rẹ̀ mẹ́sìmọ̀ sọ kí ló wá pàtó fi jẹ́ mọ́túlákù ìdí ẹ̀ ni pé kìí ṣe pé wọ́n dè mọ́ táìmù kan tẹ́ ẹ̀ gbọ́dọ̀ mọ́sẹ̀ ń táìmù wọ́n tu alẹ̀ àárín lọ àwànú ilé àwànú ọkọ̀ àwànú ọ́fíìsì àndráìfù ànlọ́ọjà àti ẹ̀rùn retí kọ́sùmọ̀kọ̀ wà rajà ní ìtajà fúnra àtẹ̀ndáǹdì lè porí ní mọ̀ntẹ́pólọ́ máa sọ a máa sọ pé Allahu akbar Allahu akbar la ilaha illa Allahu Allahu akbar Allahu akbar walillahil hamd ọjà tàbádùn mẹ́wọ̀ bá a bá tó fi kún pé Allahu akbar Allahu akbar la ilaha illa Allahu Allahu akbar Allahu akbar والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسما كثيرا إلا ما وعد lè padà àárín lọ sọ́fíìsì àbọ̀ lè padà àárín lọ sọ́jà àbọ̀ lè padà à ń wakọ̀ lọ à ń fọṣọ lọ à ń lọ aṣọ lọ à ń káṣọ lọ à ń dáná lọ dípò ń tábà fi máa ṣe nǹkan míì ìyún ní ká máa wí ní gbogbo àláwọ̀ àsìkò yìí wọn ò wá sígbà kankan sọ pé àti bí tí ẹ̀rí ti wá pé àìdá kọlọ́mbẹ̀ àìmọ́ sọ ń tọ́ílẹ̀tì o hmm. àìsàn bá ti ń wẹ̀ lọ́wọ́ nùnùnùnù lẹ́yìn àwọn báhùn in tó tún kù o náà ní kí a máa wí ní gbogbo àsìkò a máa wá wí ọkùnrin máa wí obìnrin máa wí ṣùgbọ́n àwọn obìnrin gbọ́n òkè pẹ̀lú rẹ̀ wọ́n rà máa wí tẹ jẹ́jẹ́ kò sí rò bìhí ìlmárà obìnrin sókè ẹ jọ ẹjẹ́ máa rántí àdítàbí rọ̀ ó sọ ọlọ́ni má àhálà mohilun qat ilà àbúṣe ẹnì kò ní sọ pé alìhìláàlù gangan asibẹ̀ ni rọ́fù sọ́ọ̀tì bí zikiri mutlakon ẹni zikiri tí wọ́n bá fẹ́ wí kó gbọ́n òkè pẹ̀lú rẹ̀ tí èsì ti sí àrí mi la ilaha illallah subhanallah sáàrùn àtọ́lọ́rẹ̀ ní ìrìn lọ ní òlà pèrè ìlànà a sì máa túmọ̀ kí wọ́n hálà bìlà hajj awil umra tí a bá ní ilà bó àti wo fún ròdùnù ẹni kò ní pariwo kí Allahumma labbaika umratan aya àyàfi kí wo ma fún ani ẹni subhanallah walhamdulillah la ilaha illa gbogbo tí a máa wí lásìkò ilà bó wala kabbara mukabbir ilà qat ila ṣe ani kò ní sọ allah ko pé aláàpá àpá lẹ́ni ìgbà lẹ́ni àsìkò àti kí wọ́n máa fún so wa ba ni abil janna ṣé wọ́n fún òdòdó pé yọ́wọ́ ìjẹ́ náà ni àbí náà bí ṣíra bí jẹ́ náà wọ́n fún òdòdó pé ìjẹ́ náà ẹ wúrí rẹ̀ látọ̀gá wọ́n الحديث أخرجه الإمام الطبراني في معجم الأوسط رحمه الله بإسناد صحيح ó ń ṣe ọlọ́run ọba ó tó wá ń tẹ̀síwájú fún wa wípé ká pọ̀ ní ìmọ̀ síkíní o ìmọ̀ gbọ́ba dẹ́tẹ̀ láńkẹ̀ èyí tá mọ̀ wá ṣe yìí tá a bá inda gurubi shamsi layla asalisa ashar ní sharbi al-hijja òru kẹtàlá tóòrùn rẹ̀ bá ti tí a mọ̀ pè níjọ́ kẹrin ọdún tọ́dún bá ti lọ àwà tó kàjọ mẹ́ta àbọ̀mí àkọjọ́ mẹ́ta yẹn táǹpé ní àyàmù tashrik tọ́jú àkọ́kọ́ rẹ̀ jẹ́ àyàmù lọ́kọ́r àwàmọ́ tá a bá ti ń wí zikiri àmọ̀ wí báyìí ṣùgbọ́n ìkejì rẹ̀ òun lásìkò ló fi ń jẹ́ mọ̀kọ́ yádù kù yírọ̀ bí àdìbárì sọ̀làwátì kìlìmọ̀fòrúdọ̀ a máa wí tá a bá ti ń parí gbogbo òun ọ̀rẹ́ yẹn gbọ́nà ní lánàá wí Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd nígbò náà wà bẹ̀rẹ̀ òun bẹ̀rẹ̀ bada sọ̀láti subuhi min yawmi arafa nídàjí ìjọ arafa yẹn tàbátí ìsànlá làjì ni o àwọn bẹ̀rẹ̀ èyí tá mọ̀ sí lẹ́yìn irun kọ̀ọ̀kan tá a bá ti kí àsùnbà ìjọ àrọ̀fà tán hámọ̀ wá wíwọ ìlà bára sọ̀láti àfírí lìyọ́mì àsálìsì àṣàr mìírìnṣíyà tó jẹ́ bí ọjọ́ kẹtàlá òun yóò parí pẹ̀lú àṣírí tàbá kíjọ náà ó mì pé alìmútúlákù èyí tí ó ti Ọ parí bí òòrùn ṣe ń wọ̀ ní ọjọ́ kẹrin ọdún bákan náà èyí tí wọ́n ní ẹ̀yìn òun kọ̀ọ̀kan láàmọ̀ ṣe ó lọ́bẹ̀rẹ̀ kẹ́yìn òun tó kọ́kọ́ parí a bẹ̀rẹ̀ ohun tí a bá ti kí àsùnbà ìjọ àrọ̀fà tán yóò sì kẹnu odò tá ti ń kí àṣírí ọjọ́ kẹtàlá ọ̀rọ̀ tán àwọn tí yọ́mù náhàrí làwọn bẹ̀rẹ̀ tí ọjọ́ kẹwàá inú ọjọ́ kẹwàá ní àtijọ́ wo látìgbà tí wọ́n bá ti látìgbà tí wọ́n bá ti ń kírun tán wọ́n máa sọ wọ́n máa sọ òun náà lọ kẹnu bodò nígbà tí wọ́n bá ti kí asírìtàn ní aliyomu salis asha jama'a tá a bá wá mọ̀ wípé ìlànà ànábìrì sọ̀rọ̀sọ́lá ó sì sọ fún apá ọ̀pọ̀lọpọ̀ ọmọ in tí ó sì jẹ́ àmọ́ ni pé wọ́n ti kú àkó òwájú ọlọ́run hmm. wọ́n wá kó a lọ sí nǹkan míì bẹ́ẹ̀ bá rí ibi tí alásàlà àtù tí wọ́n ti ń kọrin àwọn omi wọn fi lù sí wọ́n sì nǹkan nǹkan ẹ̀rù ọlọ́wọ́ báyìí tẹ́ bá wá débi ìtọ́jú òtú ẹ̀sìn ẹ̀ nílẹ̀ nìkan kan kò sí lúmẹ̀ jẹ̀mẹ́ra abúlé bin Umar àti Abu Hurairah wọ́n wá máa ń lọ ọjà láti lè pé àwọn èèyàn padà kú òun bí pé àwọn tó dé ẹ̀kọ́ wa ó ga gúnlẹ̀ máa wùjẹ̀ iye tó ga gúnlẹ̀ wí ni ó wì mọ́ bá ṣe sọ́tò ni ó o ni ó sì lè máa àwọn ń bọ̀ àbọ̀ báyìí ẹni tó bá torí wípé mọ̀ wà sí tó jọ ìfijọ́jọ́ tó lọ́lá jù gbogbo ọjọ́ ayé wọ́n nítorí pé gbogbo àwọn ajì wà múmúrọ́ tù irun tìrí ààwẹ̀ fọ́ bẹ́ẹ̀ yóò ti ẹ̀gbà kankan yóò mú àrọ́fà nǹkan tàbí ìsìwá lórí ẹ̀ mínú àdíjà bí kọ̀tẹ́rẹ́ là ń sọ rí Imam Muslim lọ́gbàwà àdíjì wa ó ṣe ọlọ́ni siyamu yawmi àrọ́fà siyamu yawmi àrọ́fàta ahtatibu ala Allah an yukaffira sanata allati qablahu wallati ba'dahu ní ìwáyà àwẹ̀ ẹjọ́ arọ́fà afẹ́kágbà ṣùgbọ́n bá lè gbé láti wọ́n di nine àìgbà tẹ́ẹ̀ni o wọlé àìgbọ́jọ́ ọdún o yóò wà lọ fọjọ́ ọdún sí ọ̀dà àpọ̀ bẹ̀ ṣùgbọ́n ní tábà yọ̀bà gbẹ̀yìn yóò mọ̀ arọ́fà yìí ó ń sọ náà ni mo dínlẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ ọba dẹ́nà pé dákọ̀ kí lọ́ọ́ bá ń fáwọn èèyàn mi tí ẹ bá mọ mara tí ẹ gbà wọ̀ ìjọ́nà ọba náà ni òun sọ pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ láì rí kò rí ọmọ mi alàkọ́wé ní àtìlẹ́yìn wípé láti ọdún tí wọ́n ń bẹ́ẹ̀ nù ẹ̀yìn tó dóṣù kejìlá rẹ̀ tọ́jọ́jọ́ kẹsẹ̀ yìí tí ń pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ń tó wá pa 21 days tó tún kù tí oṣù wé parí tí ìjọdún kan ń parẹ́ ń tí wà náà mẹ́lẹ̀ kọ́bọ̀kọ̀ kankan fún ní ọdún méjì tó ń bọ̀ ọdún méjì nù ẹwùn gan mẹ́wọ̀n àwẹ̀ ọjọ́ kan wọ́n pẹ̀ ẹ̀sẹ̀ ọdún méjì rẹ̀ fún yàn ọ̀dà ẹwà jẹ́ lọ sínú hadith zaidu ibn khalid alijuani ó ń ṣe ọlọ́run ni ẹ sì máa wo man fa tọrọ sọ ìmọ̀ fọláwù mislu ajiri láyé ń kúsù min ajiri sọ imi ṣe òjòlọ́ ni ẹ ń bá lè sí aláwẹ̀ kan lẹ́nu ẹ bá ń sọ fún tọ̀rù níjọ tọ́wọ́dé sáláwẹ̀ kan lẹ́nu àwọn àwẹ̀ mọ́ ní àwọn ládé oríṣiríṣi ọ̀bẹ̀rẹ̀dọ̀ sọ mí wọ́n sọ mí èyí jẹ́ sọ tí yóò mọ̀ àrọ́fà ń bá fà tọrọ sọ ìmọ̀ يوم عرفة أجاب اكتسب بذلك تكفير ذنوبه للسنتين كاملتين òun tó ń lọ gbà ládọ́dọ́ ọlọ́run wípé ó sì sí aláwẹ̀ lẹ́nu lọ́dọ́gbọ́n bẹ́ẹ̀ aláwẹ̀ náà ní fún ọ̀nà ìbílẹ̀ mọ̀ ní kánàbí ọ̀sọ́ bẹ́ẹ̀ fún yìí sì ní kọ kẹsẹ̀ fún 20 lẹ́nu bá 40 years 50 100 years 100 years kí ọ̀wá ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ a jẹ́ wípé ilẹ̀kùn tábẹ̀ bí ìlọ́ba adẹ́dà mẹ́ ń sí fún wa táàfi di born again ọmọ pọ̀ o ẹ̀yin àfẹ́ẹ̀sẹ̀ máa bá ní pàmí fáwọn èèyàn born again nẹ́bì lọ sọ ó sì mú ẹ̀rì tọ́pọ̀ wà kódà hajj táwọn fi iná onígbẹ̀ẹ́nu tí máa sọ̀rọ̀ ẹ̀dá bẹ́ wala hajjul mabruru laysa lahu jazaa'un illa al-janna ẹn tọ́ bá sí ájì ní a ṣe tí bí ìgbà ya ìṣẹ́ṣẹ̀ tó bí láti bí ẹwọ Ramadan na, ma ń sọmọ Ramadan na ìmọ́nà wà ti sábà gúnmọ̀ láwú mẹ́ta ní zambi ẹ mẹ́gbà Ramadan mọ́lọ́ sí ni àgbà ní ti gbà ẹ máa wù ní ẹlẹ́bí bá ń pa kọfí tí ti

ọba adẹ́dà kórìíra ẹ́jẹ̀ǹtì ohun èégbàlágbàbẹ̀ àdúrà o àfẹ́ hmm. èsì ẹ́jẹ̀ǹtì àdúrà ṣẹwà bá ń sọ yàtí kalẹ̀ ṣẹwà bá ń kàṣà wákà ṣẹwà bá ń kàkí kọ̀kọ̀ sásùn ó gẹ̀gọ́ lẹ́nà ní ká mọ̀kùnrin wọ́n tún wá máa dọjà alájà sẹ́rí ìyẹn ní ìfẹ́ yàtí ẹlẹ́ẹ̀kẹrin tẹ́ẹ̀tì ìṣẹ̀wẹ́rì torí pọ́sọ̀ọ̀sẹ̀ náà ń kà fájà mi ò ẹ má jiyàn èlú náà máa ń fi ẹwọ gbà mí ní èso lówó kékeré tí a bá jòkó ẹ̀kẹ́ bá ápùn 25 ṣé 25 lọ́wọ́ àdá nípa níjọ bẹ́ẹ̀ ṣe parí níjọ náà mo ti kó fún yín ah. ẹwọ́ rí fóònù yín sẹ́jì àwọn ọmọ ọgbẹ́ni irú àdúrà wo nù bí yòókàn bọ́lọ̀ bá pe yòókàn ẹlẹ́sìn pé tọ́ ọba ti ṣàdúrà ìtọ́ bèmí ọlọ́run tọ́ ọba ti pẹ̀lẹ̀ ẹ̀jẹ̀rí ọmọ ẹgbẹ́ sáwọ̀ àpọ́lọ̀ sí ọ̀rọ̀ rẹ̀ sí mẹ́lẹ̀ ó ń sì mọ́ ń tọ́fẹ́ ṣe ń tiẹ̀ yọ́ mọ̀ wá ka àwọn èèwọ̀ kan ẹ máa gbọ́n tó ń tọ́ fún pa òtí ẹ bá pa tán tí ń sì lọ ẹ gbọ́dọ̀ gbóòórùn rẹ̀ o pọ́ọ̀tù tí ń bá yìí ṣe ẹ gbọ́dọ̀ fojú kàn mọ́ kí iṣẹ́ ìnìkan àtẹ̀yìn àti gbogbo ẹbí yín pátá ni o. lọ́yà abá eléyìí ọ̀rọ̀ rùn ẹ̀ ṣe wọ́n wulẹ̀ pàrọ̀ yìí kẹ́bá yẹn ṣe ọ̀ ah, ló bẹ́ẹ̀ bá wíwá nǹkan lómi ìjọ ọmọ wà lẹ́bẹ̀ẹ́ ní pé àbá fẹ́ jọ <laughs> wọ́n ti sọ bí mọ́mọ́ fi alẹ̀ mọ́lùwà fún ìyọnú rẹ̀ jálẹ̀ mọ́mọ́lùwà fún ìbínú rẹ̀ jẹmọ́ra àsìkò yí ọba dẹ́dà yọnu àkálù mm. àsìkò ìdáadé ẹjọ́ tọ́bọ́ wá di kápọ̀ nínú ẹfìlà láwọn àsìkò yìí kápọ̀ ní ti àwọn Kùránì láwọn àsìkò yìí káwá jọ tọ́bá di ọjọ́ kẹwàá tẹ́ tọ́ jẹ́ yawmul hajjil akbar mm. ala qawlin adinu bihi rabbi mm. ọ̀rọ̀ tí àwọn afáàsọ nípa ọjọ́ ajì gbẹ̀tẹ́ àwọn kan sọ pé àrọ̀fà ni yóò mú àrọ̀fà ni torí alhajju àrọ̀fà ṣùgbọ́rọ̀ kejì tí èmi fi ń sin náà ni ni pé ìjọ ọdún gangan ni ọjọ́ ajì gbẹ̀tẹ́ torí pé lìstìmẹ́rì ìbàdàtì kẹfìràn sí zalikumilẹ́wò ìbádàtọ̀ pọ̀ ní bẹ́ńjọ́n alẹ́kù àpẹẹrẹ àfàrí a ti sọ wá fìlè fàádọ̀ àwọn èèmọ̀ yìí ọ̀pọ̀ sí èsì kéke níjọ àtàlọ́wọ́ ẹ̀rọ níjọ oní èsì ni pẹ́jábù alì ìmọ̀ẹ́mì alì Bukhari yìí rọ́nà ọlọ́ọ̀tà ńlá yóò mú hajjil akbar yóò mú náhìrì náà ni ọjọ́ ìtọ́wárẹ̀ <coughs> agbọ́dọ̀ kọ̀ fún ìbá nàbí lọ pẹ̀lú àwọn tó ti sọ fún wa lẹ̀ jẹ́mọ́ ẹjọ́

nígbà tó rìn lọ mọ́kà kí ló fẹ́ pẹ̀rẹ̀ léyà sí so ẹlòmí lóhun ìfẹ́yà ọdún ẹ̀sọ̀ pé gbàtọ́ ìgbà rí síngúlò jẹ́mọ́ tọ́ọ̀kọ̀ láti ń pẹ̀rẹ̀ léyà tọ́ọ̀kọ̀ ẹ sì wá wo àwọn mímọ̀ wọ́n ní àìmọ̀kẹsì ni mọ́ bẹ̀rẹ̀ láàmú tó fi jẹ́ pé àwọn mùnà sàbáàtì ọlọ́run àti ẹ̀mọ̀ wá sí ìmú rẹ̀ èyí mọ̀ fojúlé nígbàtà yóò sọ pé ọ̀họ́ ọjọ́ sí go hmm. àwọn sálàfù wa àwọn pín ọdún méjì tó bá ti kóṣù mẹ́fà tí ọmọdọ́ ń bọ̀ ni wọ́n ti máa palẹ̀mọ́ fún hmm. tó bá sì ti kú oṣù mẹ́fà tó ti lọ ni wọ́n ti máa banújẹ́ báyìí inú bàjẹ́ pá tí ma ti rántí ha tó mọ̀ tó jẹ́ àti ẹ̀mí láti ẹ̀mí tó oṣù mẹ́fà bá ti ẹbọ́ ẹ̀yìn báyìí tó kóṣù mẹ́fà wọ́n ti máa dáàbò sọ̀rọ̀ pé ọmọdọ́ ń bọ̀ ọmọdọ́ ń bọ̀ ọmọdọ́ ń bọ̀ ọmọdọ́ ń bọ̀ wọ́n wá fẹ́ gbàwẹ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ wa ń bọ̀ gbogbo wá sí kùnkẹ́rẹ́ kùnkẹ́rẹ́ ah, wọ́n mi wọ́n ní kílò ah, ní à ó ní mo ti báwọn èèyàn kẹgbé rí tọ́jọ́ wípé ń rè mọjọ́ tí wọ́n ìgbáwẹ̀ àfijọ́ ọdún ọmọdé àdákù sàánú wa òun yọnu sí wa òun ẹ̀rẹ̀ fine tí ìbájẹ̀ fóònù náà adíyù lòun ní bẹ̀lọ́rùn tiẹ̀ àwa tá ń bẹ́lé àwa la ní ẹ̀rẹ̀léyá ṣùgbọ́n sọ́wọ́ àdá bàbá lu ájì ìyàwó ń bẹ́lé àtẹ̀mọ́ ń bẹ́lé ó sì jẹ̀rẹ̀léyá wọ́n rí à èmi ti gbọ́rọ̀ lẹ́nu àwọn afá ìyá ṣùgbọ́n ẹ bá rẹ̀ ń tọ́ pẹ́rẹ́ ẹ̀tù ọmọ sílé rẹ̀ tí sí ọlọ́mọ fàdúrà ràn ọ̀nà ọlọ́rí ọbọ̀rí báyìí láàṣẹ máa sọdún lọ́nà dùnú ọwọ́ akú àwa tẹ́lọ̀ disappoint mi kí n jẹ́ wá sí péjì ànàbí ọ̀dà akọ aṣọ ọdún o hmm. wọ́n ní ànàbí àdíṣẹ́ ni kánà yẹlbàtọ̀ ajmala fi sí àbí a ṣe láyé ẹ̀fà pa ní o kí a mọ́ mú nǹkankan lórí ara wa ọ̀rọ̀ mẹ́ta ní belẹ́ lọ́dọ̀ àwọn àfá àwọn apá kan ní ilé mú òfin nǹkankan tó ṣe àwọn àbúwà nífà nìyẹn àti ẹ̀tí ọba lọ àwọn ṣàfihàn ni a kọ́ ní ìmọ̀mù máàlìkìrẹ̀ tó bá lọ lápá kàdíẹ̀ ibi ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́kẹ̀rẹ̀ àti pé àrọ́ọ̀mù ni ó ń sì ní ọ̀rọ̀ àwọn àdánábìlà kí ni ẹ̀rí àwọn ẹni àkọ́kọ́ ìyàwó ayé kọ̀lá ìdá hadith rasalan èmi mọ́ máa ń lọ okùn tàbí bí máa ń pojúgbó sí àwọn ẹran tó bá fẹ́ fi dùn tó bá fẹ́ fi wá ìṣúmọ́nà nínú lásìkò lóyá èmi mọ́ máa ń lọ wàkánilá yárùmà lè ṣe ń àhàláwùlọ́wùlá kò sí nǹkan tọ́lọ́run sì ṣe lẹ́tọ̀ fánàbí tí máa jẹ́ ìwọ̀ fún ṣe à kọgbọ́dọ̀ mú nú ara rẹ̀ mọ́ kọ́ ìrọ̀ bá ṣàrọ̀ náà kò gbọ́dọ̀ tí a wọ ara rẹ̀ dànù jẹ̀mọ́ra ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ kejì ọ̀rọ̀ ni àwọn mẹ́rin bá rí bá ń gbà mí kéyìn òwúlẹ̀ ya sọ́ra rẹ̀ kòrújẹ mẹ́rin khilaf ya wulẹ̀ mẹ́rin tí hafiru mẹ́lórí rẹ̀ yẹn kéyìn òfin lè kó rẹ̀ ń jànú ọ̀pọ̀ wọn àwọn afáàsọ nípa àdìtọ́fà alamẹ́rì awambo àti wàǹtẹ́yìn tó lè jà ìyìn lówó ti yẹ pẹ̀rẹ̀ ìyìn sì lẹ́yìn pé wọ́n pẹ̀rẹ̀ ìwọ̀n wá gẹun pẹ́ká pàtàkì bá ti bí i ẹgbẹ́ náà sájọ́ àsìkò ọlọ́run ti bọ́n yóò pẹ̀ràn bẹ́ẹ̀ táìmù tí agbára bá ti dé o náà ni òfin tó dé ìbéèrè wá dé àbúrí kọ̀ ní ọlọ́wájì wọ́n wá ní kí sọ́jọ́ bọ̀rọ̀zákì ọba wọn pẹ̀rẹ̀ àwọn ẹlẹ́ tí sọ́jọ́ bọ̀rọ̀zákì bá nílẹ̀ tí wọ́n pa òun ní ọ̀kan bí ara wọn ni abárán pẹ́kọ́ bá pẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta èmi bá lé tí ń pẹ̀rẹ̀ ìyàwó ọ̀pá ọmọ òṣìpá kò sí ń tọ́kẹ́ ìyàwó ń bí kí àwọn òbí wọ́n kọ́ tó pẹ̀rẹ̀ sáwà ní ìdírun ọdún mò ní ọmọ ìdírun ọdún o mo ń béèrè ní sà. jẹ́mọ́ ẹ̀jẹ̀ apẹ̀rẹ̀ jẹ́mọ́ ẹ̀jẹ̀ apẹ̀rẹ̀ tá a bá ti pẹ̀rẹ̀ ká dáa mẹ́ta kọ́ dáa pọ̀ bẹ́ẹ̀ bára mi ṣe máa ṣe nu. lọ́nà fẹ́ ń tó sí. àdíyà ìjẹ́pẹ̀ gíftì ni ń tẹ́ fún ẹni tí ò ní ìdí ẹ̀ wọ́n kàn fi hàn eh, wọ́n fi ṣe tàhá búbù sí ọdọ̀ ń ẹni ọpẹ̀rẹ̀ a máa fún lẹ́ran. bí mo ṣe máa ń gbé ah ah ọkùnrin ìjọba kanáà ọmọ ọgbà àti ẹ̀ díjẹ ilé ẹ̀ láàárọ̀ yìí ẹ̀ ti sọ pé àjù díjẹ rẹ̀ kọ̀ọ̀kan lónìí sọ wá rẹ́yìn ibi tí wọ́n kọ yìí sí. ibi òjìnlẹ̀ sílẹ̀ tí gómìnà ń gbé kò fìdá sọ fí sí àkìlá àwọn kú wọ́tà rẹ̀. Mm ọlọ́mbà aláàtò jẹ́ kẹ́ máa tuntun àní ìtumọ̀ ọlọ́mbà aláàtò ìpínlẹ̀ òkú. àmín àmín. àwọn kíkẹ́ ni ọmọ ìyá bá ní di ọ̀lọ́ torí àwọn kẹ́kẹ́ bá sọ yìí torí ìbéèrè pọ̀ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iléyà ó ń já pọ̀ bẹ́ẹ̀ pé sábà béèrè kó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iléyà Thank you. ẹ̀sùn ìbéèrè kejì tí ẹ bá tẹ̀lé bàbá ń wà Lagos lẹ́kọ̀ọ́ lọ́nà èkó náà láti Òṣòdì àgbọ́yé láti lẹ́kọ̀ọ́ ẹ̀sùn láti Òṣòdì nípínlẹ̀ kan ti pè ní ẹjọ́ ọdọ̀ kọ́ ọ́nà lẹ́kì fèékì ẹ̀gà ọlọ́ọ̀bà lẹ́kì wọn láwọn ní gbọ́kú yí àmì ọlọ́njọ́ bẹ́ẹ̀ ni asọ́mọ̀rọ̀ ẹgbẹ́ ìkan náà ẹ̀dá kan wọn lè má gbọ́ àrìn ẹsẹ̀ yánú bẹ́ẹ̀ àtẹ̀jọ́ pẹ̀rẹ̀ àtẹ̀jọ́ pẹ̀rẹ̀ lórí yàrá ọlọ́ àtẹ̀jọ́ pẹ̀rẹ̀ àwọn òṣèlú bá mú ló ti fẹ́ràn ló wọlé dá. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Wọ́n ń tàfi lọ́bàá gbò tó fi di ọjọ́ níyà, ó wá di ọjọ́ kejì, ọlọ́run bá gbé àrùn sílé wọ́n ń fi ẹ̀lẹ́ pẹ̀rún lọ́jọ́ kejì. a ní odidi ọjọ́ mẹ́ta tó fi wọ́n pẹ̀rẹ̀ lẹ́yìn ọdún. lẹ́yìn iléyá hmm. láti jẹ̀bú gbó. ẹ̀ẹ́kọ́ ogun tí mo fẹ́ bèèrè ní àkọ́kọ́ bá máa ń sọ̀rọ̀ kan pé ọlọ́mọ olówó máa báwo ni. ọlọ́mọ olówó kò yé wa ẹ fi yorùbá ń pè. ṣẹ́gbọ́n ṣẹ́gbọ́n tó ń lọ. àgbọ̀ dáadáa àgbọ̀ dáadáa bàbá. àwọn yorùbá máa ń dúdú àwọn èèyàn pé ọlọ́run tí mo fi màálù wọlé yá. òkè ọlọ́mọ olówó màálù ọ̀wọ́lé yá ẹ̀hìn àgbọ̀yìn. dáadáa pé ọlọ́run ti kó lówó yìí hmm. ó ti jẹ́ tí a bá fẹ́ pa ẹran kò wá àtúgbò ẹ̀ pé ìwé lágbájá mọ́ lágbájá ó pọ̀ ẹran ẹ̀ láti ìjọ tó fún ọlọ́run ṣùgbọ́n aláwọ̀ apá sódítọ́ ẹ̀sùn ọlọ́ba aláwọ̀sán lẹ́sàn rẹ̀ ẹ bá kí àwọn èèyàn gbogbo ẹ̀sùn wọ́n ní àwọn Yorùbá kan wọ́n mọ́ dásàkà pé ọlọ́mọlówó mọ̀lọ́wọ́léyá wọ́n ń sòtọ́ ni mọ̀lọ́wọ́léyá àwọn ẹta máa fi ń paléyá hmm. kòrísì mẹ́ta ni ìkẹta wá ló pín méjì àǹfóò ní bàyí mẹ́tùlà náàm nínú èdè lọ́rọ̀ gangan tí ó bá ní bàyí mẹ́tùlà náàm ó ní gbogbo ẹranko tí ń fẹsẹ̀ méjì ẹ̀yìn àtọwọ́ méjì iwájú ti fi ń rìn nígbà kọ̀ọ̀kan náà ọwa ni kọ́ ìdùnnú klọ́ọ̀sì mẹ́bẹ̀ máa adàsìbà tí èsì ìfẹ́gbẹ́ rẹ̀ ya

tàbí ká ní bádánà ràkúnmí àti màálù àti gánámù tí bá ti ní gánámù àgbónú àti ìyàwó rẹ̀ táyàwó àgbò àgùtàn tí bá ti ní gánámù ewúrẹ́nu àtọkọ rẹ̀ tàbí ewúrẹ́ orúkọ àwọn èèyàn ènìyàn fi pé ìran méjì lọ́wọ́ ìgbẹ̀yìn so tí a bá fẹ́ kó méjèèjì papọ̀ ọ̀gánámù ni wọ́n máa ṣe kí ni o òní a máa pè wọ́n tí wọ́n bá mẹ́lọ àwà gbọ́dọ̀ fi kẹkẹ paléyà àfi ọ̀kan nù ran mẹ́tẹ̀ẹ̀ta yìí tí kẹta pín méjì ràkúnmí màálù àti tàtúni o àti àgbò tàbí ewúrẹ́ gbogbo ọ̀ràn mẹ́rẹ̀ẹ̀rin ìpátá bá a ṣe lè pakọ wọn lálẹ́ pàbó wọn tí a bá mi lọ bá a ṣe lè pa akọ wọn lálẹ́ pàbó wọn èwo náà wà dájú nílẹ̀ Yorùbá mentality ti wà ní wípé àgbò lọ́wọ́ léyá àwọn àfáàdẹ́ fọ̀rọ̀ ìmọ́ra wọn lọ àwọn apá kan ní àgbò lọ́wọ́ léyá tó bá jẹ́ wípé àgbò lọ́bá wọlé yá ni wà ní bá rẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ sọ́tù Kausar iná àtọ́ iná Kausar fasbí ẹjẹ́ lọ sínú sọ́yìnmọ̀ Muslim mínà àdíjì dábìlá ní àmàlẹ̀ òdàbíyà ó ní nyamani òdàìbíyà anábì sọ fún wa wípé àwa méje a lè pa odidi ràkúnmí kan ṣubú ṣubú ṣubú tó ń kálukú náà yóò máa ṣe dédé pẹ̀rẹ̀ kọ̀ọ̀kan fọ́nà àwa méjèèjì lè so mọ́ máa lù kan ṣubú ṣubú ṣubú kọ̀ọ̀kan lọ́nà méje o ṣùgbọ́n tá a bá so máa gbọ́dọ̀ ju méje lọ sẹ́fọ́ mi lọ thousand wọ́n sì ra odidi ràkúnmí kan wọ́n sì kún méje ṣùgbọ́n èèyàn méjì ọ̀pọ̀rọ̀ ìdáwó pàgbò àwọn àfáà ìwá ni a jẹ́ pé gbogbo ẹmbá lè mọ́wọ́ lápò fọ̀lọ́n tí rí abádé tọ́ dára tọ́ dára odidi àkúmí kèèṣe gbẹ́ ń pàgbò sọ́rọ̀ èèyàn méje tí wọ́n bá sọpọ̀ màrákùnmí kan ọlọ́run gbé wọlé yá lẹ́yọkọ̀ọ̀kan hmm. ẹmbá pọ̀ didi àkúmí kan kì í tẹgbẹ́ hmm. sọ́pọ̀ àgbò kan ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn méje ní ó so papọ̀ tí wọ́n padà kò mí kan ẹni pàgbò kan kọ́dà kọjọ́ máa gbò tó bá ti ẹjẹ́ wọlé yá kìí ṣe bàbá ààrẹ nìkan ọdápa àgbò kan tààlẹ̀ iná ọgbọ̀ láfojú rẹ̀ méjì owó tí wọ́n fi ra 5.5 owó àgbò ọjẹ́ 1.5 ṣé tó bá jẹ́ wípé ẹwù pé kọ̀ jẹ́ ìbẹ̀rù ọlọ́run ha so àwọn náà ẹ lè para kùn mí kèé sẹgbẹ́ ṣùgbọ́n ń bọ̀ jẹ́ pé kan ó gbé méje gan ọ̀rẹ́dì téèyàn méje bá ti ẹ̀ṣọ́ kan ẹ̀mí kan ní ẹ̀ṣọ́ mọ́ ṣùgbọ́n lọ́lọ́run ló ń fọ ní ṣubú ṣubú ṣubú 107 107 lọ́nà méje yóò ní yóò wà mọ́ jẹ́ déédé ẹ̀sẹ̀ ń tọ́pa dágbò pa sáwọ̀ èèyàn méje tí ó sọ mẹ́mi kan ẹ ń bá dágbò kan pa kèé tẹgbẹ́ yóò sowó yóò sì sowó nínú ilé mo pẹ̀lú ǹdẹ́ ẹgbọ́ yìí ẹni dára so ẹ Ajagun Momin àgbọ̀yé ọlọ́dún ìfẹ́lẹ̀ ẹni jẹ́bi. Àní fẹ́ kún sọdún yìí. Mm, gbogbo àwọn èrò mọ́kà wúdìí rárá tàbí àwọn alẹ́ náà kọbí òní fẹ́lẹ̀. Oṣòdì láti kò wọ́n láwọn tí ní gbọ́kú ilẹ̀ ẹ̀kẹ́ sí. Àmì ìbínú ò ní gbọ́kú ti ẹlẹ́láìmọ̀ yìí gbà. Àmín. Àmín ó lẹ́ni. Thank you pé dẹ́bà ti jẹ o yóò jẹ àmì kí wá báyẹn kí wá lówó tí ewu bẹ́ẹ̀ kí wá jẹ àmì tó wọlé yá tí béèrè yín ọmọ ìyá ọkàn béèrè ìbéèrè oníbejì àkọ́ ni bàbádà ìrántí béèrè ìkejì ìkejì ni pé wọ́n ní tí ọba fẹ́ pa ẹran wọ́n ní sí èèyàn lè dá kò yẹn sí létí láti ìlú Ìjẹ̀bú gbọ́n ti béèrè Kò lọ báyọ̀ sọ́fọ́lọ́. Kò nídì. Kò nídì. Ẹni tá a fẹ́ pẹran fún, ẹni tá a fẹ́ pẹran fún, òun mẹ́rin tá a pà fún nǹkan tó dọ́jà. Nígbàtá ọgán tí ọ̀rọ̀. Nígbàtá ọgán tí ìdàbọ̀. Sọ́bà tó mọ̀jú ìfúnnù, ẹni tí hmm. fún ẹni tẹ́yìn òbèrè. Ṣé wá ní Eh, ẹ jẹ́ kí béèrè béèrè ọmọ ìyá láti Oṣòdì nípínlẹ̀ Èkó ìbéèrè àkọ́kọ́ wọn wọ́n ní ṣẹlẹ̀ dání fún yẹn tí ẹ̀ bá fẹ́ pẹran téèyàn ti pẹran téèyàn ti ẹran téèyàn bí láti yídi kéèyàn wá dúró di àfa àti ọbìnrin ẹ̀pọ̀ ẹ̀ kéèyàn tó pa àbí sí ẹ̀ lè pa ẹran fúnra rẹ̀ àbá àtòrí àwọn afa kan wà ọ̀bẹ ọmọ ń káàkiri lẹ́yìn yídi wọ́n sì ẹ̀ lè dúró di irú àwọn afa àbẹ̀ fún kọmẹ́ni ọkùn ara òsì tí àkírètì fara wá nú ẹ̀sìn kò ló débẹ̀ láyé òde láyé john tẹ́lẹ̀ tí mẹ́ẹ̀ tí ìkàrí àpọ̀lẹ́ yọ fi ń ti fáwọn àfá ìmáàmù yóò bá ń pẹ́rẹ̀ ní ìmáàmù ó sì pè méjì jọ́nà náà ìmáàmù mẹ́rin sọ fún mi pé jẹ́ pẹ́rẹ̀ ah ìmáàmù ọ̀dọ̀ ilá ọwọ́ àbáríkà lọ́wọ́ yìí ìyàtọ̀ mẹ́mbẹ̀ ṣùgbọ́n kéèyàn pẹ̀rẹ̀lẹ̀ ààrẹ fún rẹ̀ ó mà ní ọmọ lọ́la ju tó dà kí láti fi ń pẹ̀rẹ̀ bísmìláì nìkan náà ọ̀dà àpọ̀ta bá fi kò sí sí nǹkan kẹta bá ọ̀dà àpọ̀ tàbá fi kún kò sí nǹkankan báyìí kí wá sí ìrìn ẹran kan o ràkúnmí ni o màálù ni o jàmá halali lẹ́sìn ìsìláàmù o àmọ́ jẹ́sìn o àmọ́ jẹ́sìn ẹ̀sìn halali ni bó ti wọ́n náà rí sí mùsùlùmá tọ́sọ̀ ìdíkọ́ ibá láìláìláìláìláìlá ẹni tí ọlọ́wà tó ń bá sọ pé ìyọ̀ndákẹ́ ẹjẹ́ àti kẹ́ ẹ̀kọ́ pa hmm. kádù bísmìláìnà láti dí gbogbo ẹ̀ inú láti dú tọ́kì láì dú awó láì dú kọ́ra kí èèyàn fẹ́ pa òdìrí jẹ bí sí láìsàn láti kíni o jẹ̀mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé tí ń gbé ní omi ni wọ́n èdú o ẹgbẹ́ àtọmọ ìyá kan sọ̀rọ̀ wọn ah, sáàsì ẹ̀wò ah, ọ̀rọ̀ ẹlẹ́rẹ́dẹ́ èmi ọmọ bá ń fẹ́ kẹrẹ mọ́ láti ẹ̀jẹ̀ yìí tó bá yẹ̀pa àṣẹ ṣíṣe ńlé wa bọ́yá gbọ́ ọdún àbá bímọ àti nǹkan ẹja mò ń jẹ kọ́dà mo ti sọ́pọ̀ ẹja náà mọ́ kan lọ́jọ́ ni bàbá bàbá dé yà lálámúlà ní ọba sì ń já pálí ẹja adìrìrì tí wọ́n dàwẹ́lẹ́ alẹ́ àwọn aláàrẹ̀ alẹ́ báyìí ló mú ní gbogbo wọn lọ́pọ̀ torítorí tọrọ tọrọ wọn ọmọ ìdúkì ní ìmúni láyé láyé mi ìtúté di ẹja mọ́ kí ni ìdájọ́ omi rẹ̀ ànàbí ní omi rẹ̀ mọ́ àlìṣẹ́lù mẹ́ta tòrò kọ́dà in tó bá kú bẹ́ẹ̀ tí ò tí ìmọ̀rùn tí ó bàjẹ́ bóyá odò ní ẹja kan mọ́ àpáta lọ́ba léfù a sì débẹ̀ ní fresh one ẹ̀mú ẹ̀jẹ́ ẹ̀ nídìí kẹ́ẹ̀dú o ó ní àmì ah, ah, ọmọ ọdún kẹjọ tí mo ti ń zẹ́rẹ̀ tí mo ti pẹja àtẹ́rẹ́ tí ó hmm. ah, mo ní abájá ẹ pójú ní gan ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí sí ẹ̀mẹ̀káfí nǹkan sí <laughs> ra wọn nu. Hmm. ìbéèrè kejì wọn ní. knowledge freeze the mind. wọ́n ní tí wọ́n bá gbé wọ́n gbé tẹ́tẹ́ kalẹ̀ ọ̀yà tẹ́tẹ́ ilé yọ ẹ̀ ń bá wá jẹ tẹ́tẹ́ yóò jẹ àgbò èrè bá wò pé bá ọba jágbò ẹ̀ tí ó àgbò bẹ́ẹ̀ wọlé yá ìbéèrè wọn ah! ah! ó tó láàrin ìyàká o náà mọ́dàjọ rẹ̀ ìnámọ̀lẹ̀ àfẹ́ kọ́lọ̀bà bàbá wa kọ́lọ̀bà alákọ̀ọ́bà ní sànà ọ̀rọ̀ ní ìpè kan sáà jálù pè ló ń jálù ra wọn ni ẹ má bínú àlégbé ìpè mọ́ ọjọ́ tí